إلا له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرة خلقه صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يتكفون fún olúwa wa àti ìtọrọ àlékún ìkẹ́ إليني التسواج لوري تراوى معارج القبول بشرح سلم الأصول للإمام الحافظ حافظ ابن أحمد الحكم عليه رحمة الله تراوى بتي أردد أناني تقرير إفعيله wípé alukur'an kulluhu gbogbo alukur'an pátápátá fi tawhidi wa huquqi gbogbo tó ní ṣe pẹ̀lú ìmọ̀ tawhidi àti ìtí ń jẹ́ tawhid òun náà ni ó dálé lórí àwọn oríṣiríṣi àyà ó ti wáyé tí olùmọ̀wá tí wọ́n fi ṣe àpèjúwe wípé Al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin tawhid náà ni ó wà fìrìn lẹ̀ bàbá wa ní ni wal mu fi hàdà al-fasl ala an-naw' al-awwal wa huwa at-tawhid al-'ilmi التوحيد العلمي الخبري الاعتقادي وهو إثبات إثبات ذات الرب جل وعلا فهو المبعي وني أقوقنا ìran alákọ̀ọ́kọ́ lórí tawhid òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú èyí tí èèyàn gbọ́dọ̀ mọ̀ dénú dékun débi àdìsọ́kàn tó yè kooro nípa ìran tawhidu méjèèjì ìran eléyìí òun náà ń pè ní at-tawhidu al-ilmiyyu al-khabariyyu al-i'tiqadi gbogbo àwọn àlàjẹ́ yìí òun náà ní ìbẹ̀ fún tawhidi ìdá ọlọ́run ọba mà níbi ìmọ̀ kéèyàn mọ̀ pé àní ó dá mi lójú pé olúwa Allah òun lèyàn gbọ́dọ̀ gbé ìjọ kan ṣoṣo fún un níbi àwọn nǹkan wọ̀nyí ó ní ṣe pẹ̀lú ìró ìmọ̀ tí yẹn gbọ́dọ̀ mọ̀ ìró tó wá ìpè báyìí lórí o báyìí lórí èèyàn sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ nínú ọkàn ẹ̀ kó ní àdìsọ́kàn kó sì jẹ́ pé iṣẹ́ ẹ̀ta rẹ̀ náà ń júwe wípé ó gbà pé tàwíìdì ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo yìí bẹ́ẹ̀ lórí èyí tó wá jẹ́ pin alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú bá a ṣe ròyìn rẹ̀ yìí kéèyàn mọ̀ kó sì gbàgbọ́ níbi ìró bóyá alukur'an ló fún wa nírò àbí sunna nabi ló fún wa nírò kó sì ládìí sọ́kàn rẹ̀ àkọ́kọ́ ẹ̀ òun náà ni ìsibátù láti rabbi jalla wa ala gbogbo ntọ́ yẹ ká fi lẹ̀ fún olúwa wa allah gbogbo ń tọ́ yẹ ká fi rin ilẹ̀ pé bẹ́ẹ̀ lórí téèyàn ò ní ṣe iyèméjì ń bẹ́ẹ̀. olùmọ̀wá ní fàyínlẹ̀ hadhihi al-awalima al-ulwiyyat والسفليات لابد لها من موجد أوجدها ويتصرف فيها kọjá pìlẹ̀ ni pé a mọ̀ pé gbogbo tí ayé yìí àwọn ayé aláwálè kí ló ń pè láyé nínú mọ ṣẹ̀ríà ẹ̀wù suratul Fatiha àtàmọ́ǹkà ìpè alhamdulillahi rabbil alamin ogun tí ń jẹ́ ẹ̀yìn àti ọpẹ́ tọba tó ní gbogbo àgbáláyé ni àgbáláyé ó pọ̀ ayé àwọn màláìka alámùkánì alámùkánì ẹ̀rí pé ńgbà míì tí yorùbá náà bá fẹ́ sọ̀rọ̀ tó máa fẹ́ ròyìn àwùjọ kan àbáyé kan tó ṣe pé ní táwọn aràn bẹ́ẹ̀ kò tiẹ̀ jọ mọ́ ní táwọn míì ràn láwùjọ míì àbí lágbègbè míì yorùbá náà mọ̀ sọ pé a ọba débẹ̀ ọ̀hún àgbáyé kan ni ìyẹn ni pé tí wọ́n tẹlòmíì táwọn èèyàn mọ̀ nípa àwọn eléyìí wọn rán àwọn ayé kan níbẹ̀ ń lọ́tọ̀ o wọ́n bá ti délẹ̀ ọ̀hún ó tẹ̀ ní mọ̀ pé nǹkan mi tún lọ níbòmí ìtumọ̀ àlàálẹ̀mù nìyẹn tó ṣe pé àwọn eléyìí iṣẹ́ wọn ìgbìyànjú tí wọ́n bóyá ntọ́lọ́ wọn bá dá wọn fún ọ̀tọ̀ ni òun ló fà tó fi jẹ́ pé tó máa ń sọ pé àpapọ̀ àgbáyé àpapọ̀ àgbáyé yẹn ni pé ayé oníkálukú bí wọ́n ṣe ń ṣe kìí ṣe pé ìtumọ̀ ayé ni pé ààyè ẹ̀rí ó sì tún lè túmọ̀ ààyè náà ibi tọ́mọ ènìyàn wà òun náà máa fi sọ pé aláàlámù àsúfúlì ayé lẹ́ẹ̀lẹ́ ìtọ́mọ̀ ànábì ádámà ń sẹ̀mí tálíjànú ń sẹ̀mí ó yàtọ̀ sí aláàlámù alẹ́ọ̀lùwì ó yàtọ̀ sí bí ìsẹ̀mí ti sánmà ṣe rí ama gbogbo ẹ̀ àlàwálè olùmọ́ni ká mọ̀ wípé gbogbo àgbáláyé oníranran rẹ̀ yìí al-ulwiyyat èyí tí ga àgbáyé sánmà ẹlẹ́kìnní àwọn tó ń sẹ̀mí ń bẹ̀ bó náà ń sẹ̀mí ìjọsìn wọn àwọn ẹ̀dá tí ń bẹ ń bẹ̀ kí làṣẹ kí ni òfin kí sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe ní sánmà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn tó fi dé ẹlẹ́ẹ̀keje tó fi dé àwọn ààyè ààyè tí olúwa dá bẹ́ẹ̀ ni wọ́n sufliyat àwọn àgbáyé tó wà nílẹ̀ ẹlẹ̀ náà ọ̀tọ̀ ní alamu alhayawanat àwọn ẹranko inú gbogbo náà ń sẹ̀mí alamu alhut nínú omi ìgbésí ayé àwọn ẹja omi náà lọ gbáà táwọn náà tí wọ́n bá tí wọ́n lọ àwọn àwọn ìran ẹ̀dá wo ní ń sẹ̀mí bóun náà ń sẹ̀mí bóun náà ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùmọ́wá ní ìtafẹ́ lò ní pé làbúdàrà ha mẹ̀mú jídín àwùjáde ha èyàn gbọ́dọ̀ mọ̀ pé ta ló pilẹ̀ gbogbo nǹkan yìí ta ló dá wọn ọ̀tọ̀ lómi ọ̀tọ̀ làwọn màláíkà ọ̀tọ̀ làwọn lẹ̀jànú ọ̀tọ̀ ní tàwọn èèyàn ọ̀tọ̀ ní tẹ́ranko ọ̀tọ̀ ní tatẹ́gùn ọ̀tọ̀ ní bí ẹ̀rí ọ̀tọ̀ ní alfalak wan nujum àwọn àgbáyé kọ̀ọ̀kan tó ṣe pé mélòó lọ́mọ ànábì àdámà máa ń bẹ̀ ibi tó ń kálukú tí wọ́n ti ń sẹ̀mí tiwọn gbogbo bó ṣe wá rí èyí tá a mọ ènìyàn mọ èyí tá a mọ làbúdà mi mú jíde àwùjáde hà èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ tó da gbogbo kínní yìí tó jẹ́ ọmọ abẹ wa yatasarrafu fiha wa yudabbiruha agbọ́dọ̀ mọ̀ nínú tawhid apá tawhid tá à ń sọ̀rọ̀ yìí ìtaní darí ẹ̀ taní ṣètò ẹ̀ wa muhal an tujada biduni mujid mujid ẹ̀yẹ́ gbọ́dọ̀ mọ̀ pé kò pọ́síbù káwọn kan yìí máa jẹ́ bíbẹ́ kò pọ́síbù kákan jẹ́ kí wọ́n kan wà lásán tí ò ní ṣe pé ẹnìkan ló jẹ́ ká máa bẹ kó rọrùn wa muhalun an tujida anfusaha bẹ́ẹ̀ ni kò pọ́sibú kó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí àwọn náà kàn dára wọn wọ́n kàn bá wọ́n kàn wọ́n kàn wọ́n kàn ní ẹjẹ́ àwọn bẹ́ẹ̀ wọ́n sì máa bẹ̀ láéláé lákàyè kò tiẹ̀ bá làkàyè mu tọba wa rí bẹ́ẹ̀ ẹ wá gbọ́n tó lù wá wínú al-Qur'an qala Allahu tabaraka wa ta'ala. في مقام إثبات الربوبية وتوحيد الألوهية ibiti olúwa ti fẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan yìí tálẹ̀ yín kò tí níbo ló ti wá ọlọ́wà ní inú suratu Tur am khuliqu min ghairi shay'in am humul khaliqun sẹ́rù pé gbogbo nǹkan yìí wọ́n kàn wà á ti wọ́n kàn dá wà náà kìí sí nǹkan kan tó wọ́n kà dá wọ́n kà dábẹ́ náà ni wọ́n kà ṣẹlẹ̀ ìsìn ṣẹlẹ̀ náà ni ẹ̀rí ìsìfàmù nkárí lélẹ́yìí amukole oko gba tó ka gbogbo sánmà tó ka lẹ́lẹ̀ tó ka gbogbo àwọn ara tí olùwà dáta yé olùwà ni amukole kó mi nà rẹ̀ ṣe kọ́dọ̀ mà nàbí ádámà ṣé ẹ̀yin náà ẹ̀kan ẹ̀kan ẹ̀kan wà náà ni kò sí nǹkan kan tó pilẹ̀ ẹ̀yin kò síbẹ̀ ẹ̀ ṣe ń bọ̀ ta ló ṣètò yìí ṣé bó ṣe rí nù ọ̀dà amhumul khaliqun àbáwọn gangan ni wọ́n dá nǹkan wọ̀nyí ogun tẹ balaye yìí ọ̀dà bẹ́yìn náà ṣe bára yín sẹ́yìn lẹ kàn bára yín bẹ́ẹ̀ ni ẹ kàn ṣẹlẹ̀ lójijì náà ni abẹ́yìn gẹ́lẹ́ sọ́ọ́dì bẹ́ẹ̀ olùwà ní am khalaqus samawati wal ard ọ̀dà bàtẹ dé sánmà tẹ délé ayé tẹ bá sánmà bó ṣe rí tẹ bálẹ̀ lẹ̀ sẹ́yìn lẹ dáa bala yòókè náà bí kò ṣe fáwọn tá à ń wí yìí wọn ò ní àrídájú òsì fún wọn ìmọ̀ kankan nǹkan kan àyẹn ni àwọn kèfèrí ẹ̀rí olùmọ̀ni qala ibn Abbas radiyallahu ta'ala anhuma am khuliqu min ghayri shay hay min ghayri rabb gbàtọ́ lóun bá dùn wọn tó ní ṣé wọ́n rò pé gbogbo àwọn nǹkan yìí jẹ́ dídá láì ṣe pé ọba Allah ló dá wọn ló pilẹ̀ wọn ni. wa ma'na ukhliqu min ghairi shay'in khalaqahum fawujidu bila khaliqin wa dhalika mimma la yajuz ìpè gbígbà tí àyà yìí ó pèlè akáyà ọmọ ènìyàn wáyé ni ó pèlè akáyà ẹ̀dá wípé ṣé ẹ̀kan rò pé ẹ̀kan wá bẹ́ẹ̀ ẹ yín bẹ́ẹ̀ ẹ̀kàn bára yín bẹ́ẹ̀ ni tí è ṣe pé ẹnìkan ló dá yín iyì ọ̀rọ̀ ọ̀run kò pọ́sibù wadhalika mimma la yajuz an yakun li'anna ta'alluqa al-khalqi bil-khaliqi min darurati al-ism fala budda lahu min khaliq gbogbo ló máa nǹkan kan ò ní máa dábẹ́ nǹkan kan náà ni ó jẹ́ ṣe sábàdí ẹ̀ kí ẹ̀ka ní àná ìka yìí kàn ṣẹlẹ̀ náà ni àà yóò ní sábàbí kò sí láti fi mọ̀ wípé olúwa allah ọ̀fẹ́ jẹ́kẹ̀dá ọmọ wípé ìbólẹ́ ti wá ìbólẹ́ ti pilẹ̀ kí ni bẹ̀rẹ̀ yín ẹni pilẹ̀ dandan dandan ẹ gbọ́dọ̀ mọ̀ pé ọba kan bẹ̀ tó dá yín làbúdá lahu min khaliq fa in ankaru al khaliqa lam yajuz an yujadu bila khaliqi tọmọwani kò sẹ́ni kankan kò sẹ́ni kankan tí ń tọ́ da gbogbo nǹkan yìí ọ̀dà bóun náà ti ń bẹ torí kò pọ́síbù kí nǹkan ó máa bẹ tí ò ní sẹ́ni tí ọ̀dà ta ló wá dá wọn irú àwọn pè yí ìgbà nínú alukur'an tí olúwa tí pé àwọn kèfèrí ìgbà ń ṣe ìta ló ṣe é ta ló dá sánmà ta ló dálẹ̀ ta ní ń ṣe jíjẹ ta ló dá yín gbọ́dọ̀ yín gá ti wá ta ní ń fatẹ́gùn ta ní yóòrùn ta ní mòrú náà sàn tí mo sàn ní òru gbogbo nǹkan tá ń fojú rí olówó wa pè wọ́n pé tó bá wá rí bẹ́ẹ̀ kí lè wá dara yín náà kí lè padà sọ́dọ̀ ọlọ́run ọba yẹn sí kí lè gbéjọsìn fún ọba àgbà yẹn sí irú eléyìí ó pọ̀ nínú alukur'an tí olúwa fi ń rinlẹ̀ ọlọ́run ọba fi ní amuhumul khaliqun sọ àbáwọn ni wọ́n dá wọn kan wọ̀nyí ni amhumul khaliqun sáwọn náà dára wọn ni li anfusihim wa dhalika fil butlani ashad eléyìí ọ̀rọ̀ tí ò pọ́sibú ọ̀rọ̀ tí ò tí ò ní pilẹ̀ rárá ni kọjá pé àwọn náà kà dára wọn àwọn náà kà sẹ̀ra wọn gbogbo ìgbésí ayé ọmọ ènìyàn kó tó ènìyàn kó wáyé kọ́kàn pé òun kà ó kà náà ni lẹ́nà máa láwùjọ dára kẹfà yàkùlù ìwọ tó ṣe pé ọ ń bẹ lásìkò kan tó ti ń ta ò lórúkọ ò jẹ́ tó nípìlẹ̀ ó ṣe wá jẹ́ pé wọ́n lòún rò pé bóyá ẹ̀yin náà lẹ dá àwọn nǹkan wọ̀nyí ó dára rẹ gbàkánbẹ tó ò sí gbàkánbẹ tó ń bẹ tó bá rí bẹ́ẹ̀ kẹfà yàkùlùkù bóòlù ṣe pọ́sibú kọjá pé òun ni ọ̀dà rẹ̀ fàyíṣà bàtọ́lá alùwọ̀jẹ̀ قامت الحجة عليهم بأن لهم خالقا فليؤمنوا به تبدج باي omi pé ẹ̀rí ti dúró lórí ọmọ ènìyàn tí ó yẹ kó dààmú ara ẹ̀ kò yẹ kó ṣeré ẹ̀ lófò kó sì para ẹ̀ run látara pé kó máa wò pé kò sẹ́ni kankan tó dàǹkà yìí bó ní ṣe ń bẹ ọkàn bẹ náà ni àwọn kankan náà ìpìlẹ̀ nature ni kí ni jẹ́ nature. ugboro àwọn nǹkan wọ̀nyí ọ̀nà ọlọ́ni am khalaqu samawati wal ard ọ̀dà sánmà àti ilẹ̀ ńkọ́ tó ṣe pé inú àwọn ẹ̀dá alákọ̀ọ́kọ́ tó lù wákọ́ dánìyẹn wa hadha fil butlan kí rò pé gbogbo ẹ̀ kàn bẹ̀ náà ni ìkàn ṣẹlẹ̀ náà ni òru kan lu náà ni ọ̀sán kan sán náà ni gbàmí ìgbà míì atẹ́gùn ọ̀fẹ́ ìgbà míì ooru òmù òtútù òmù òjò ọ̀rọ̀ gbogbo ẹ̀ kàn tó yín kàn tó náà ni fẹ́mi ọmọ rò nígbà tó bá fi di January àwùjọ ọmọ rọ gbàjọ́ bá fi di March òtútù òtún dé kínní kan ta ni ń ṣe àbí kan January March náà ni gbogbo eléyìí ò rí bẹ́ẹ̀ o bí kò ṣe pé labudda laha min mudabbirin wa mutasarrifin wa mujidin ọba Allah. ọba tí yẹn ò gbọ́dọ̀ mú nǹkan mi pẹ̀lú gbogbo tá à ń sọ yìí nípa gbogbo ètò ayé gbọ́dọ̀ kò sí ẹnì kankan tí ń darí ayé yìí àfi ọba allah subhanahu wa ta'ala ìran nínú ìran tí alikọbẹri alaẹtikọdi ìyẹn gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹ ó sì gbọ́dọ̀ gba gbogbo àwọn ọ̀rọ̀ yìí gbọ́ ọba tó ní àwa la dá sánmà àwa la dálẹ̀ àmóòrù jáde nínú ọ̀sán àmọ́sán jáde nínú òru ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe ń sùn bẹ́ẹ̀ ṣe ń jí olùwà ni wà fi anfusikum afala tubsirun ẹ wòye síra yín gan wo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ẹ wo bí gbèsè ayé ọmọ ènìyàn ṣe rí ìgbà kan yóò lẹ kò ní jẹ nǹkan kan ẹ̀rù ọmọ bá àwọn tó àwọn àwọn òbí gan bí wọ́n jọ ọmọ èèyàn jábọ́ tí ò ní yín lápá àsìkò kan nù ìgbà tó yá wọ́n tún mọ̀ sọ pé káì eré ipò ọmọ yìí pọ̀ ògbè líle líle ọmọ tẹ́ ń sísẹ́ ń bẹ̀rù tẹ́lẹ̀ òun ni ó ti ń gbèkè ní ṣe ìgbà tó bá tún yóò tún di jọ̀kújọ̀kú ẹ̀rì mọ́ráhì ó jẹ́rìí ọ̀lẹ ó tún dalágbára yóò tún dọ̀lẹ́ padà yóò tún di pé ẹ ẹ má ṣe kìíní bẹ́ẹ̀ ẹ má yọ̀ bẹ́ẹ̀ o fọ̀fí àǹfọ̀sẹ̀kùn afẹ́lẹ́ àtúbọ̀sẹ̀rò bẹ́ẹ̀ ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu ẹ̀yìnkẹ́ jẹ ta ni ń lọ tọkàn fi ń jáde pélé yọ̀ dá lára èyí tí ń ṣe gbogbo ẹ̀ bọ́mọ yẹn kàn jẹ ni ìwọ lọ́mọ èyí tó ṣe òun láǹfààní ìwọ lọ́mọ tó ní òun lára ta ń rotate ti ń regulate gbogbo eléyìí wọ́lá ọ̀rọ̀ kó tún wá ní kéèyàn tún wá dé pé ibi abala yìí ló tún wá ya kèfèrí sólúwa ìran eléyìí òun ni at-tawhidul ilmi tí yẹn gbọ́dọ̀ mọ̀ lámàdájú pé à ìyá yìí ètò rẹ̀ ẹ̀rí bẹ́nu àwọn ẹni rẹ̀ tóní tóun bá jáde lójúmọ́ kò sí tóun bá rí òun fẹ́ kóun dá mi ọlọ́wọ́n ọba mà lórí ẹ̀ ìbádà yìí ìbádà tó tóbi ni ìrònú àwọn èèyàn wọn kéré níbi ìjọsìn yìí ìjọsìn tó sì tóbi ni kí n ká máa ronú orin ilẹ̀ nínú ṣiṣẹ́ àwọn ẹni àná àwọn sálàfóòlù ọmọ ẹlòmíì ọkàn lòun jáde yọkànrin lọ wọn níbo ní lọ ọfẹ lọ ronú nípa bí àwọn ara tí ọlọ́run ọba dá àwọn èèyàn díẹ̀ ni wọ́n ga nípò látara ìjọsìn yìí kí yẹn kàn ronú ẹlòmíì ọlọ́run kọ́dà níbi tẹ́lómi ti di mùsùlùmí nìyẹn nínú àwọn ará Europe tó kàn wo ìrà yóò wo bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ wọ́n ṣe ń fúnra wọn lóúnjẹ nǹkan tó gbé bó náà ṣe sùnmọ́ ta ló kọ́ wọn bó náà ṣe ń lọ tán bọ̀ àti gbogbo àwọn nǹkan yìí fàyàrán fi ha ayé àti mi ayé àti là yóò kàn ra àmì olúwa ni pé ah ta ló ṣe nǹkan báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́kàn náà àwọn ẹni ànáfi sọ pé bóun báyìí jáde tóun rí nǹkan kan tóun ọ̀bá rí àmì olúwa ń bẹ òun sì kara òun kún ẹni tí ò ẹni tí ò sọyè torí pé kí ni gbogbo nǹkan pátá kò sí ní tí ò sí àmì olúwa ń bẹ látara eléyìí gbogbo àwọn ẹ̀dá olúwa àtẹ̀tó rẹ̀ nínú àwọn ìran kan nínú ọ̀ràn tàwọ́fẹ́jì ni èyí tí ó yẹ ká mọ̀ bí ìdùnnú ìlànà ìtàhálà bíbá iná ni adúró látara àlàyé tí olùmọ̀ wa ń ṣe nípa ìran tawhid méjèèjì àṣìwà níbi ìran alákọ̀ọ́kọ́ abẹ́olúwa kójá máa bẹ dáadáa ìtẹ̀síwájú tó máa wáyé lórí àwọn ìpín yìí àtàwọn àlàyé lórí ẹ̀ اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك صلاح النية والذرية والعمل اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين